أعوذ بالله السبيل العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أدوكن لفن وبع الله عز وجل أسترى كيانا لكم فأسد ونبي محمد صلى الله عليه وسلم إن يرى له أتوكو أسكوي eléyìí ni ìdánilẹ́kọ̀ọ́ ti àkókò yìí tí yàní al-isti'an ìwà ọlọ́run ọba ní alárànṣe ìmọ̀ ọwọ́ ọlọ́run ọba ní alárànṣe àwọn afáà sọ̀rọ̀ tó pọ̀ lórí isti'an <clears throat> gbọ́nà isti'an àwọn afáà sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bí afáà al-Ibn Taymiyyah rahimahullah wọ́n sọ wípé tá a bá sọ pé al-isti'an nínú ẹ̀sìn ó túmọ̀ sí pé wal-isti'anatu talabul awn wọ́n ní tí ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni wíwá àrànṣe títọrọ àránṣe oníjẹ isti'ana wal makhluq yutlabu minhu min hadhihi al-umur ma yuqad ma yaqdiru alayhi minha wọ́n ní oní wípé ẹ̀rí ẹni tí a dá yóò máa wá àránṣe lọ́dọ̀ alèwà àránṣe lọ́dọ̀ ní tá a dá náà ní nǹkan tó yẹ pé ọba ní kápálẹ́ lórí kama qala ta'ala kẹ́bọ́n ọba àlekẹ́lá sọ pé wa ta'awanu 'alal birri wattaqwa ẹ máa ra yín lọ́wọ́ ẹ máa kọ́ yín lọ́wọ́ lórí dáadáa ṣíṣe àtìbẹ̀rẹ̀ ọlọ́wọ́n ba wa amma ma la yaqdiru 'alayhi illa Allah ṣùgbọ́n tó wáyé pé ọmọ nìyẹn ní kàkọ́tẹ́ pọ́lọ̀ nìkan ló lè nípa palẹ̀ lórí fala yatlubu illa min Allah irú nǹkan báyìí àìwáránṣẹ́ rẹ̀ sọ́dọ̀ ẹ̀dá àfọ̀dọ̀ ọlọ́wọ́n ba ọba àlekẹ́ọ́lá ìyẹn ló fà tó jẹ́ pé àáfàá wa ibn tẹ́míyà àáfàá wa ibn Qayyim tó jẹ́ mọ́ pé ibn tẹ́míyà wọ́n ṣe àfikún wọ́n sọ wípé gbólóhùn wọn ni al-isti'anatu tí ń jẹ́ bẹ́ẹ̀ haythu qala fil madarij sì sọ́nù tíra wọn al-madarij bàbá sọ wípé wal-isti'anatu tajma'a asulayin wọ́n gbólóhùn ìwà àránṣe omu mú ìpìlẹ̀ méjì dání àkọ́kọ́ afẹ́kọ̀tòbílà ó fi hàn wípé èèyàn ní èèyàn ní ìgbàgbọ́ nínú ọlọ́run fẹ́kọ̀ kéèyàn nígbàgbọ́ níyàn kìí ṣe pé imán ní agbàlérò pé kéèyàn ní ìgbọ́kànlé hàn ní ìgbọ́kànlé nínú ọlọ́run ọba wọlé àìtìmọ́ọ̀dù àléyìí bákan náà kéèyàn fi ìran kan rẹ̀ sọ́dọ̀ ọlọ́run قد يثق بالواحد من الناس ó possible kéèyàn fọkàn tán èèyàn náà wàlá ya'tamad alayhi fi umurihi ṣùgbọ́n kéèyàn ọmọ ní ìran kan sọ́dọ̀ rẹ̀ nínú àwọn àlámọ̀rí èèyàn máa thiqatihi bihi tó ń ti pé àníṣekọ̀ àní ìfọkàntán a ẹ̀ ṣùgbọ́n kan pé ó lè bí àbùkátà wa. la èèyàn gbọ́ kó lè ràn yàn lọ́rọ̀ waqad yu'tamad alayhi ma'a adami thiqatihi bihi li hajatihi ilayhi wa li adami man yaqumu maqamahu fayahtaj ila i'timadi alayhi ma'a annahu ghayru wathiq bihi ó sì máa ń ṣe sí bámi kẹ́ pé kéèyàn ní ìran kàtọ́ nínú yẹn kéèyàn sì máa ń ní ìfọkàntán nínú ẹ̀ nítorí bùkátà téèyàn ní sí ṣùgbọ́n ọlọ́run ọba àlékè ọba alágbára lórí sọ́mọ̀ méjì àti ilẹ̀ méjèèjì bá a ṣe ní sẹ́kọ̀ọ́ a ní ìfirinlẹ̀ wípé a ah, ọlọ́run a ọlọrun ṣe ni a sì tún máa ń ní ìran kan pé yóò bá wa ṣe ọlọrun nìkan ni eléyìí ni ó pé sọ́dọ̀ rẹ̀ almuhim ó ní wípé ọmọnìyàn ló máa ń wá àrànṣe sọ́dọ̀ ọlọ́run ọba. ọ̀dọ̀ ọlọ́run náà ni wọ́n ti fẹ́ kí a máa wá àrànṣe wa ṣe. ìyẹn ló fà tó fi jẹ́ wípé ẹ̀rí àwa náà ìṣẹ̀lẹ̀ jẹ́ wípé tá a bá ń ka alukur'an a máa ń sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in. agbọ́nrin tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ jẹ́ pé ká mọ̀ wípé kódà agbọ́nrin yìí ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn. náà ó ké ah ìbùhánà ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ni o ẹ̀rí pé nu Qur'an àbànkà suratul Fatiha lójoojúmọ́ àmọ́ sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run ìrẹ́ láàmásìn ọ̀dọ̀ yẹn náà láti mọ̀ ti wá àránṣe àwọn àfààní ńṣe ni pé ìyáka na'budu wa ìyáka nasta'in a sọ pé ìyáka na'budu wa nasta'in ghayruk ṣùgbọ́n wọ́n ṣe àtúnwí pé ìrẹ́rẹ́ àmàṣe ìrẹ́ náà ni a máa wá ránṣẹ́ lọ́dọ̀ rẹ̀ afọ ibnu kathir sọ pé wa innama quddima iyyaka na'budu ala wa iyyaka nasta'in li'anna al-ibadatu maqsuda wal-isti'anatu wasilatu ilayha والاهتمام والحزم تقديم ما هو الأهم فالأهم والله أعلم afa ibnu afa wa ibnu kathir jẹ́ ká mọ̀ wípé inú inú sọ̀rọ̀ yìí a ṣe àtìsíwájú pé èrè ọlọ́run ọba láàmà sìn ká tó sọ pé ọlọ́run ọba láàmà wà ránṣẹ́ lọ́dọ̀ rẹ̀ kí ló fà á ò ní pé àdìọ́kàn gangan ni pé ìjọsìn fún ọlọ́run ọba nítìbílẹ̀ ń bẹ lérò ń gbà wá ni pé ìjọsìn fún ọlọ́run ọba torí pé kọ́dọ̀ ìwà ránṣẹ́ náà abala ìjọsìn náà ló náà wà ló fà jẹ́ wípé n tá a ti síwájú òun náà ni pé ìwọ ọlọ́run bá láàmú ẹsẹ̀ èròǹgbà wa ni ṣùgbọ́n àtẹ̀gùn lọ síbi mímọ ọlọ́run ọba sìn òun náà ni káwọ́ ọlọ́run ọba láláránṣẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ sin ọlọ́run náà ọlọ́run náà ló lè ránṣẹ́ tí ó jù rí ọlọ́run ọba sìn àǹfààní ló fi jẹ́ pé ntọ́ pàtàkì jù ní àkọ́kọ́ máa ń ti síwájú náà la sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìjọsìn fọlọ́run ọba ó pàtàkì jù ìmọ̀ wá àránṣẹ́ ọlọ́run ọba lọ a máa wá àránṣẹ́ lọ́dọ̀ rẹ̀ kọ́nà wá ṣe láti lè máa rí sìn òun náà ni ìta máa ṣe èrè ọlọ́run ọba ìrẹ́ láàmú sìn o lẹ́nu láti máa wá àránṣẹ́ lọ́dọ̀ rẹ̀. àdínà sọ pé ni pé ọlọ́run ọba o gbólóhùn máa sìn máa wá àránṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ó túmọ̀ sí wípé n táwọn sọ ni pé èrè ọlọ́run a ṣàdáyanrí pé ìjọsìn wa fún ọlọ́run ọba a ṣe àdáyanrí pé ìmọ̀ wọ́nà ṣe ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan láti máa wà pàápàá jùlọ àránṣe tó bá jẹ́ pé kò sí ń kápẹ́ ẹ̀dá ìkápọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá sọ́nà méjèèje àtẹ̀lẹ̀ méjèèje òun ló wà ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ àwọn afẹ́ ìsìn ní afọ́wa Ibn Qayyim al-Jawzi rahimahullah rahmatan wasi'a afa ibn qayyim al-jawzi wọ́n sọ wípé wàtàkùdìmù lè ìbáadá alàlìsìánẹ́tì lè máa yẹlẹ̀ wọ́n ní a ṣe ìtìsíwájú fún ìyá fún ìrọlọ́run láàmọ̀sìn lórí ìwọ láàmọ̀ wà ránṣẹ́ lọ́dọ̀ rẹ̀ nítorí àwọn kan tó ta fẹ́ máa sọ yìí wọ́n ní lè iyyaka na'budu muta'alliqu bi uluhiyyatihi subhana nítorí pé ìrẹ́ ọlọ́run la máa sìn yìí òun ní í ṣe pẹ̀lú ìjẹ́ ọlọ́run ọba òye kanistan muhalliqu bi rububiyyatihi ṣùgbọ́n ìrẹ́ la sìn òun ní í ṣe pẹ̀lú ìgbà pé ọlọ́run ọba ní ń tọ́jú wa ọlọ́run ọba ló wa ẹ rí i pé nígbà tá a bá ń sọ nípa ìmọ̀lọ́wọ́n ba lọ́kan ṣoṣo níbi pé òun gangan lọ́lọ́run tá a máa ń sìn ìmọ̀lọ́wọ́n ba lọ́kan ṣoṣo nípa pé òun lọ́ba tí ó dá yẹn òun ni ó ń tìjà àti mú fún yẹn òun ní ẹni tó bá gan lójú ọ̀gá ẹni tó bá lọ lójú ọlọ́lẹ̀ tó yẹ pé lè sìn ní kẹfẹ́rí lè ga kẹfẹ́rí lè lọ́lẹ̀ mùsùlùmí lè ga mùsùlùmí lè lọ́lẹ̀ kò sẹ́ni tí ọba ń lọ ṣùgbọ́n ọlọ́run nìkan la máa sìn àwọn mùsùlùmí àwọn mùsùlùmí nìkan ni wọ́n máa ń ṣe lé wọn ni iyyaka na'budu òun ló ń dù wá níwèé pé ìrìn ọlọ́run ní kálámà sìn wọ̀nyí àkàdé wọ́n dáhùn wá ránṣẹ́ lọ́dọ̀ rẹ̀ kọ́dẹ̀ ní tí ì mùsùlùmí náà òun náà máa wá ọlọ́run lálẹ́ ránṣẹ́ àkàlàṣe nígbà táǹfààní bá wà á ṣàlàyé ọ̀nà oníkálukú máa gbà wá ránṣẹ́ ọlọ́run ọba. ẹlẹ́ẹ̀kejì òní wípé li'anna al-ibada ghaayatu ibadi allati khuliqu laha wal ìjọsìn gẹ́gẹ́ ní torí ẹ̀dá wa ìjọsìn gẹ́gẹ́ ní wọ́n torí ẹ̀dá wa ìsìtìhánà ìwárà ṣe bí ìgbà tí yẹn ń wá kásọ tí ó gùn débi iṣẹ́ tọ́lọ ní àwa ṣe ni so iṣẹ́ gẹ́gẹ́ ò ní ìjọsìn ìwà ọlọ́run lára máa ṣe àkàsọ débi tí à ń lọ ni ẹlẹ́ẹ̀kẹta wàlẹ̀ anna taqdimu al-ibada ala al-isti'anati yatanasabu ma'a taqdimu ism taqdimu على لفظ الرب المذكورين في أول سورة الفاتحة وني بيناني ìmọ̀ tí ìjọsìn síwájú pé ìrọ̀lọ́run láàmú ìjọsìn fún ká tó wá sọ pé ìrọ̀lọ́run láàmú wọn mẹ́sẹ̀ lọ́dọ̀ rẹ̀ ó ṣe déédéé bígbà tá a sọ pé nígbà tá a fẹ́ dákọ̀ ọlọ́run ọba náà nínú sọ́ọ̀tù fàtà sọ pé bisimilahi rahmanir rahim alhamdulilahi rabbil alamin alhamdu lillahi rabbil alamin ọlọ́ọ̀ba ó lè sọ pé alhamdu li rabbil alamin ṣùgbọ́n ọlọ́run kan sọ pé alhamdulillah ọlọ́run gbé orúkọ síwájú kó tó wá fi rọ́bù tẹ̀lé gbórúkọ síwájú kó tó fi rọ́bù tẹ̀lé yẹni pé àfijọ́ rẹ̀ nìyẹn haythu inna iyyaka na'budu kismu rob fakana min shatr awwal alladhi huwa thana'un ala allahi ta'ala. لكونه أولى به وإياك نستعين كسم العبد فكان من من شطري الذي له هو إهدنا صراط المستقيم إليك يعني وني هنا نقي ولأن إبادة مطلقة شرور جسدان صي مطلقة لا قاقو tàtàbọ́mọ̀nù àlèsìtìhánà ìjọsìn gẹ́gẹ́ ó kó àránṣe sínú tọ́lọ́ ìwọ ni mo wá káwọ́ lọ látàránṣe náà ìjọsìn lọ náà sọtọ́ bá sọ pé ìyá kàní àbúrúwọ́lọ́ lámàásìn ìwọ láàmú wà ránṣẹ́ lọ́dọ̀ rẹ̀ gan ó ti wà nínú ẹ̀ ìyẹn ò tí ì kó ìwọ lámàásìn torí pé ń bẹ láì mẹyàwó yẹn tí wọ́n wá ránṣẹ́ ọlọ́run tí sí fakulu abidin lillahi obodiyatan taama musta'in gbogbo ẹni tí bá ń sin ọlọ́run lẹ́nu tó yẹ pé ó ń sin ọlọ́run ní àsìn pé ni mo wà ránṣẹ́ ọlọ́run wàlá yẹn axel amr kò rí bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń wọ́lọ́run lára náà ṣe kọ́ni joseph kọ́dà àìmọye tó yẹ pé kò sin ọlọ́run ṣùgbọ́n sì fẹ́ kọ́lọ́ ọ̀run ṣe lórí àlámàrí. lẹ́ànà hmm? صاحب الأغراض والشهوات قد يستعين به على شهوته فكانت العبادة أكمل وأتم ولهذا كانت كسم المولى عز وجل nítorí jẹ́ pé àìmọye àwọn èèyàn tó yẹ pé lórí ntọ́fẹ́ láyé lórí yòròyìn ibi tí ń bẹ lẹ́mìí náà ìfẹ́kùfẹ́ ayé yóò tó mọ̀ wọ́lọ́ ńlá ránṣẹ́ lórí ẹ̀ tí ò sì ní í wọ́n ní bákan náà ni pé lè anna isti'anata juz'un min al-ibada ọjọ́ ń ta awítán ìwà aránṣẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ìpín kan nínú ìpín nínú ìran ìjọsìn fọlọ́run nígbà tó jẹ́ pé ìjọsìn fọlọ́run sì ni òun ò lè jẹ́ ìpín fún ìmọ̀ ìwà aránṣẹ́ lọ́dọ̀ ọlọ́run fàkódìmọ́ àkólú àlàjùsìn gbogbo tó bá jẹ́ pé ọba jẹ́ pé ó kó nǹkan sínú òun la máa ń gbé síwájú nǹkan tí nǹkan yẹ kó sínú hmm? lápẹẹrẹ a fẹ́ sọ̀rọ̀ sọ̀lá ìrun kíkí àwọn ń sọ̀rọ̀ takbiratul ihram tàwa fẹ́ sọ̀rọ̀ ìrun tàwa sọ pé àsọ̀lá òdìdí ìrun nìyẹn tàwa sọ pé takbiratul ihram ìpín kan nínú ìrun nìyẹn sọ á gbé ìrun síwájú ká tó máa sọ̀rọ̀ takbiratul ihram bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìjọsìn nípa àwọn sọ ni pé ìjọsìn kún ọlọ́run ọba lójú ju ká máa wà lálàránṣẹ́ lọ ẹlòmíì torí pé ẹlòmíì ò sin lọ́hùn ṣùgbọ́n ó lè jẹ́ pé kì í wá nǹkan kan lọ ju nǹkan jọ̀dọ̀ ọlọ́run nìkan lọ àmọ́ kò sí ọlọ́run eléyìí ò tó àfi kéèyàn jẹ́ nítorí pé yóò máa sin ọlọ́run ọba yóò sì tún máa ṣe kíni yóò sì tún máa wá wọ́lọ̀ ńlá lára ṣe. ẹlẹ́ẹ̀kẹfà wàlẹ̀ anel isti'anata tọ́làbùn minhu subhana wàlẹ̀ ibadatu tọ́làbùn lahu fàkùdìmà máa huwa lahu àlà máa nítorí pé isti'ana ká wá àránṣe ẹrú ní ń wá ránṣẹ́ lọ́dọ̀ ọ̀nà tó dáa ẹrú gbanka fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ìjọsìn tọ́làbùn lahu fàkódìmà ṣùgbọ́n ìjọsìn tiẹ̀ ọlọ́run ọba ló béèrè ìjọsìn lọ́wọ́ wa ọlọ́run ọba ló béèrè ìjọsìn wa fàkódìmà máa hùwà lahu ọlọ́run wa gbé tiẹ̀ ó gbé síwájú àlà máa hùwà mẹ́nu gbé síwájú ń tọ́ pé òun ṣe so ẹ wá ránṣẹ́ lọ́dọ̀ mi àwa náà láwa ránṣẹ́ lọ́dọ̀ rẹ̀ mú pé ìjọsìn ni ká ti sí iwájú à ń sọ eléyìí náà ká lè yìí pé ọba téèyàn bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọ̀nà tó lè fi já gbígbà òun náà ni ti ìjọsìn síwájú kéèyàn tí ó máa pé ìjọsìn ọba ìwọ ṣètò síwájú kó tó sọ pé ṣe ọba ẹ pè mí ẹ pè mí màdìmọ̀ níwọ̀n gba àbàtẹ́yìn náà bá ti dáhùn ìpèpè mi ọlọ́run fi kọ́ ìdù sí ó fi klọ́ọ̀ sí so ìyẹn ni pé tá a bá ti ìmọ̀ pé ìjọsìn fọ́nà ọba síwájú gbogbo ń tá a bá fẹ́ kọ́ lọ́rùn wa ṣe lórí ẹ̀ yóò ràn wá ṣe. so eléyìí ni díẹ̀ nínú àwọn nǹkan táwọn afa ṣàlàyé wípé ó yẹ kí tó fi fa tó jẹ́ pé ìjọsìn làwọn ń sì síwájú bákan náà lọ́lọ́run fi gbé pé iyyaka na'budu wa iyyaka nasta'in. tó bá rí bẹ́ẹ̀ ká tẹ̀síwájú lórí ìwáránṣe lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àfáàwa sọ́lẹ̀ àlùfẹ̀mí wọ́n sọ fún wa pé al-isti'anatu talabul awn wa hiya àfa wa sọ ẹ pé ẹ̀rí káwá àrànṣe lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tá à ń sọ yìí káwá àrànṣe yìí ó pín sí ìrànjẹran al-awwal wọn lára kọ̀kọ́ isti'anatu billahi wa hiya òun náà ni kéèyàn wọ ọlọ́wọ́n ọba lálárànṣe òun náà ni pé isti'anatu al-mutadammana likamal alladhi min al-abd li rabbihi wa tafwid al-amr ilayhi wa i'tiqadi. كفايته أو واعتقاد كفايته وهذه لا تكون إلا لله تعالى والدليل قوله تعالى إياك نعبد وإياك نستعين àwọn àfáàwa ni gbólóhùn ìpín àkọ́kọ́ nínú ìpín ìwọ́lọ́run láláránṣẹ́ òun ni kó jẹ́ wípé aránṣẹ́ yóò jẹ́ tọ́ pé yóò kò sí ìránṣẹ́ tó pé ìníkọ́jẹ́ pé ẹrú ó yẹpẹrẹ ara rẹ̀ fún olúwa rẹ̀ kàmáàlú dhil min abid li kí ẹrú kó yẹpẹrẹ ara rẹ̀ fún ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ wa tafwidil amri ilayhi kó ti àlámàrí sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ìwọ ló la ibi ọba yẹn ju ọlọ́run ìwọ ni ọba yẹn ju bí mo fẹ́. kẹ́rù ọmọ wò pé òun lè dá Eh? wàrìn ìtẹ̀kọ́ọ̀dì bákan náà kẹ́rù ó dàdí ọkàn wípé kífà ayàtòhùn pé ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ti tóun ẹni tí ó tóun lọ́wọ́n ọba gbogbo ohun tó bá fẹ́ bí ẹ lórí àlámà rí ọlọ́run tóun láti lè bí ọlọ́run tóun láti lè bí ta'ala ọlọ́run nìkan láti yìí fún wa الاقتصاص أن الله تعالى قدم المعمول إياك وقاعدة اللغة التي نزل بها القرآن أن التقديم ما حقه التأخير يفيد الأصل والاقتصاص وعلى هذا يكون صرف هذا النوع لغير الله تعالى شركا مخرجا عن الله أما فأصلي أي nú èdè أما sọ́márì rẹ̀ ni باتي وان ìgbà téèyàn bá ìwá àrànṣe lọ́dọ̀ ọlọ́run ọba tí èèyàn bá ti ń lọ gbé sọ́dọ̀ ẹlòmíì èèyàn ti ṣe ṣírìkù sọ́lọ́run ọba nítorí pé ká máa wọ́lọ̀ ńlá láranṣe ònìkan lọ́tọ́ sí pàápàá jùlọ lórí àwọn nǹkan tó jẹ́ pé ọlọ́run nìkan ló lè ṣe ọ̀nà tó dojúrú ọlọ́run ló lè la ọ̀rọ̀ tí ò yé èèyàn ọlọ́run ló yé ìgbésí ayé mi bó ní ti ṣe ọlọ́run ló lè ṣe ẹni pé a sọ fún wa pé a ṣe a rẹra wa ń lẹ̀ pé ọlọ́run ìwọ la ṣe ẹ́ mo jura mi lẹ̀ fún ọ. a sọ̀rọ̀ níṣẹ́ pé ọlọ́run mo ti àlámọ̀rí sọ́dọ̀ rẹ bàǹdarí ẹ̀ síbi tí mo fẹ́. a gbà wípé ọlọ́run ni ọba tó pé ọba tó tó láti ṣe nǹkan. àwọn àfa wa ní ọ̀nà kejì nínú ìpín tí èèyàn tí àránṣẹ́ ọlọ́run tàbí èèyàn fi máa ń wá àránṣẹ́ tó pín sí isti'anatu bil makhluq ala amri yaqdiru alayhi òun náà ni ká wá náà ṣe sọ́dọ̀ ẹrú tọ́lọ́wọ́n bá dá lórí nǹkan tẹ́rú ní kápálẹ̀ lórí ni o. fàáhàbíhí aláhẹ́sìbìl musta'an àlè eléyìí ní í ṣe pẹ̀lú orú nǹkan tá a bá bẹ̀ pé kó bá wa ṣe. fankanet alábẹ́rẹ́ tó yẹ pé dáadáa lábẹ́ kó bá wa ṣe fàhíyà jáàyìzà lilmusta'in mashru'a lilmu'in tó yẹ pé nǹkan tó tọ́ ni eléyìí lẹ́tọ̀ fẹ́ni tí ń tọrọ pé kán ràn lọ́wọ́ kí òǹtọ́ náà kó sọ̀rọ̀ lọ́wọ́ liqawlihi ta'ala gẹ́gẹ́ ọlọ́run tó sọ pé ta'awanu alal birri wattaqwa ọlọ́run ní ẹ̀rànra yín lọ́wọ́ ẹ̀kúnra yín lọ́wọ́ lórí dáadáa ṣíṣe àti ìbẹ̀rù ọlọ́run ọba kì í ṣe é wọ̀ òní kéèyàn ò ní bùkátà kó sọ fún ẹnìkan pé ẹ dákun òun òrin tó wọn jẹ ṣé ẹni ń tẹ́ fún un tẹ́ni ní alihamudulilayi tó fún kó sábúrú ń bẹ̀ nítorí pé ọmọ kò ní kápẹ́ hmm, ó sì jẹ́ dáadáa àbí pé ẹ dákun ọmọ mi wọ́n mú ní Saudi ìrànlọ́wọ́ tí ń fi àbí kí wọ́n mú nílé ẹ̀kọ́ kan ìrànlọ́wọ́ tí ń fi ṣe kínní kan ẹ̀kọ́ mi lọ́wọ́ kò sábúrú ń bẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ aburú nìyẹn gbọ́dọ̀ ṣe wàyí kánẹt àlàyé tó bá jẹ́ lórí aburú àgbọ̀dọ̀ kan lọ́wọ́ lórí ẹ̀ torí pé ọlọ́wọ́ bá àlejò ọlá sọ pé ọlọ́wọ́ bá ní wàlá ta'awanu alal ismi wal udwan ọlọ́run ẹ̀gbọ́rọ̀ kan ẹ lọ́wọ́ lórí ìwẹ̀ ẹ̀ṣẹ̀ àti tó bọ́tà ìwẹ̀ ẹ̀ṣẹ̀ wọn ni ẹ òun fẹ́ lọ jí obìnrin kẹgbé ni ó wù òun ò sì fi fún un àwọn mọ̀lẹ́bí òfin òun fẹ́ lọ jí gbé sọ afẹ́kẹ́ òun fẹ́ yá mọ́tò yín lọ ẹ gbọ́dọ̀ fún un àbí tó bá jọmọ́ bẹ́ẹ̀ náà ra tí máa ń wà lọ́wọ́ ọmọ yìí bí ta ṣe exam èèyàn ń fẹ́ pé bí parí iṣẹ́ ní tó ni ẹni pari àti báyẹn parí iṣẹ́ tó ń béèrè ni ẹni tí ń béèrè ẹni tí ń béèrè nǹkan ni ọlọ́ni amọ̀kan lórí èèwọ̀ lórí ẹ̀ṣẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe fún un òun ṣe ń béèrè ti ń dẹlẹ́ṣẹ̀ ẹni tó wá abilé náà gbọ́dọ̀ yun tẹ́ ẹ bá ṣe fún ẹ̀yin náà ti dẹlẹ́ṣẹ̀ pẹ̀lú ẹ̀ àbí tí ó bí ọ̀tá pé èmi mi ń jà sómi ẹ o. tàbí pé ìyàwó méjì ọkọ wọ́n wá jọ rẹ̀ kan sọ pé ẹ pé mi àti ìyàlẹ́ mi ò gírì ṣe lè máa kí wọn nǹkan àti bẹ́ẹ̀ àtòrísì ń tọ́jú ọmọ bẹ́ẹ̀ táwa náà lè gbọ́yé lórí ìwà ala tọ́ pé lórí dáadáa bá ń wá kùn lọ́wọ́ sí ìkùnlọ́wọ́ ẹ̀dá ọlọ́run ọba ọlẹ́tọ̀ fẹ̀ǹtì ń wá kùn lọ́wọ́ ó sì لكن المؤمن قد يثاب على ذلك ثواب الإحسان إلى غيره ẹni tó ṣe dáadáa fún yàn yóò gbẹ̀san bó ṣe dáadáa fẹ́nìkejì ẹ̀ yóò gbẹ̀san bó ṣe dáadáa fẹ́nìkejì ẹ̀ tọ́lọ́ náà bá sọ pé wa hasinu inna Allaha yuhibbul muhsinin ọlọ́run bá ní ẹ ṣe dáadáa ọlọ́run bá fẹ́ràn ẹni tí bá máa ṣe dáadáa tẹ́pẹ́ lórí tó tọ́ lọ́wọ́ àrùn ṣe títẹ̀ ìṣẹ̀ràn lọ́wọ́ kọ́dà ẹ̀ tún gbẹ̀san níwájú Allah azza wa jalla ìpín kẹta inú ọ̀nà tí a máa gbà wá àránṣe òní al-isti'anatu bi makhluqin hayyin hadir ghayru qadir kí ẹ máa wá àránṣe lọ́dọ̀ ẹni tó lọ́wọ́ bá dá ẹrú ọlọ́wọ́ bá tí ń bẹ láyé ṣùgbọ́n kò ní kápá lórí ta ni ó ṣe fún wa lágò eléyìí àsọgbanu ni ìsọkúsọ ni tí ò tí ò tí ò àmọ́ bá a bá tẹ̀ sí pé mítà an yasta'inu bi shakhs da'if ala hamli shay'in thaqil gẹ́gẹ́ bíi pé èèyàn kan tẹ́ ẹ̀ mọ̀ pé ọ̀lẹ ni kò lágbára ẹ̀ wá ní kọ́lọ́ ọba yẹn gbé nǹkan tó wọ wá ní tí ò ní kápẹ́ ló lẹ́fi náà pé kọ́ràn yìí lọ́wọ́ lé lórí ẹ̀ hmm? bí kéèyàn lọ pé ẹnìkan tó jẹ́ pé kò ní kápá lórí nǹkan kan á ní wá ṣe fún wa ọlọ́run mẹ́jẹ kọ́ mọ́ wa bọ́ ọlọ́pàá ọlọ́pàá mọ́mọ́ ẹ wá lọ pẹ́ nìkan tó jẹ́ pé alagi ni alagi mẹ́jẹ̀ka kíbo lẹ́sìn ìrànlọ́ lórí ọmọ mi táwọn ọlọ́pàá mú kí ló mọ̀ tí ó ṣe ń bẹ̀ ẹ sàgbọ́ yorùbá débẹ̀ ẹ tí ń pè alagi mẹ́jẹ̀ka ẹ̀ ń tí ó pé ọ̀dọ̀yọ ni ọ̀dọ̀yọ ọlọ́run dákun mọ̀jẹ̀kọ́ mọ́wọ́ yọ àdédé rẹ̀ yorùbá bọ̀ wọ́n ní àdàpé ni wọ́n ń pè ní dédé rẹ̀ wá ní kọ́ lọ́wọ́ máa gbọ́ mọ́lẹ̀ police station kí lọ́mọ bó ló ṣe fẹ́ ṣe so eléyìí bíbá téèyàn kàn ń palẹ́nu lásán òní àbí ìran nǹkan tó bá jọmọ́ bẹ́ẹ̀ àti wá èèyàn lálànà ṣe sórí nǹkan báyìí ẹlẹ́ẹ̀kẹrin al-isti'anatu bil amwat mutlaqan aw bil ahyahi ala amrin ghaib la yaqdiruna ala mubasharatihi فهذا شرك لأنه لا يقع إلا من شخص يعتقد أن لآه الله tasawrufan khafiyan في qawl ó ní pé kéèyàn kó wá hàn ṣe lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n ti kú ẹni tí ò jára ayé mọ́ tàbí kó tiẹ̀ jẹ́ nítorí pé òun náà ń sẹ̀mí láyé àmọ́ ń ta wá ní kọ̀ọ̀nà wa ṣe lórí nínú àwọn àlámọ̀rí tó pamọ́ ni tí ò ní kápá lé lórí kò ní kápá kankan lé lórí eléyìí ìwà ṣerékò ni lápẹ̀rẹ̀ kéèyàn máa sọ pé ìyá mi wọ́n sùn lọ́rùn o àwọn ọmọ mi jẹ́ wọ́n yàn o àwọn ọmọ mi jẹ́ wọ́n yàn o mo fẹ́ wọn di dókítà mo fẹ́ wọn di ẹnjìníà o ìyá tó ti kú ìyá tó ti kú tí bá ń bẹ láyé gan kò ní kápá lórí kọ́sù jẹ́ pé yóò ní agbára tó fi sọ̀gbèsí ayé àwọn ìdìbò ẹ̀ ti fẹ́hùn òun náà máa bẹ̀rẹ̀ ọlọ́run àbí kọ́ máa kẹjọ máa náwó lé wọn lórí kátó aṣọ pòtùkù ìyá mi àwọn ọmọ mi tí wọ́n yáre o gbólóhùn yìí ṣírkù ni àbí kọjá kan nù àwọn yẹn ń pè bẹ́ẹ̀ àbí kọjá kan nù àwọn ẹni ilẹ̀ ń pè láti fi yẹn ju ọ̀rọ̀ tó yẹ pé ọmọ tẹ́ ẹ bí i tí wọ́n yẹ ọlọ́run wá fẹ́ pé yóò ṣiṣẹ́ lórí ẹ̀ àbí pé àwọn tó jọmọ́ bẹ́ẹ̀ àlámàrí tó yẹ pé ọlọ́run la máa ń fi fi lọ ẹni tó ti kú àwọn ọmọ yín ẹ má jẹ́ yọ jẹ wá o gbogbo eléyìí wọn lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ àbíkọ́jẹ́ ní títẹ̀ ń bẹ láyé lálọ́ ọba tẹ́ ẹ dákun ọmọ yìí ọfẹ́ lọlé ọkọ ni mo wá fẹ́ kẹ́ ẹ bá ń wo bàbá ọkọ olọkọ alálùbáríkà ọkọ tó lòun fẹ́ fẹ́rẹ̀ bá ń yẹ wò bàbá sọkọ rí ni ṣé wọ́n bara wọn kalẹ̀ irú ìṣesí báyìí ìṣesí tẹ́ni yóò ní kápálẹ̀ lórí ni. ìbájẹ́pọ̀ náà bá máa kọ̀kọ̀ kó ló tó jáde ń gbòde tí ń béèrè pé ta ló wà ń wálé jọ̀máà ẹ̀sìn wa kọ́ ọlọ́run ọba ò àwọn èèyàn míì sì ti da wọn ní istikhara istikhara istikhara táǹtàn pè ní sọlátùl ni náfìlà àyànra ká méjì ni ànábì ti kọ́ aládùn gbogbo èèyàn ni ó kì í ṣe pé bóyá ṣèkọ́rọ̀ pé torí yorùbá ní ṣèkọ́rọ̀ tiwọn àwọn olóògùn ní ṣèkọ́rọ̀ tiwọn àwọn àáfà tọrọ ọlọ́run àti súnà nàbí òye náà ní ṣèkọ́rọ̀ tiwọn táwọn èèyàn àwọn àmì máa ń pè wọn láàfin èṣù ẹ so ìṣèkọ́rọ̀ tánàbí fún wa sallallahu alaihi wasallam ẹ̀ẹ̀kan ṣe kíni ẹ̀ẹ̀kan ṣe náà fìlà àrọ́kà méjì fati àti sọ́rọ̀ àtọ̀bá wò yín tẹ́ bá sálámà nígbà bá sì dìbò àgbọ̀lò nǹkan ẹ̀fà nìyẹn yín síbẹ̀ ànábì lọ kọ́ wa lẹ́yìn ìta ànábì kọ́ wa yẹn kò tún sí sọ̀kọ́rọ̀ mi mà àwọn sọ pé sihara náà ni yọ o àwọn ìyẹsẹ̀ wọn ń pè ní sihara yorùbá ilé yorùbá mú wọn fi ń yẹ ọjọ́ ọ̀la wò tẹ́bá sì wo ìsọ̀kọ́rọ̀ tàbí ìsọ̀rọ̀ sàlám àdó àlà ń ṣe ń bẹ̀ à ń wá ọlọ́run láláràn ṣe yìí kì í ṣe pé àfẹ́ èèyàn kódà kì í ṣe pé àní máa pe ẹni tó jẹ́ pé kò ní kápá lónìí kíkà máa bẹ̀rẹ̀ pé ọmọ yìí kò mọ kò mọ̀wé ni láàbò kí lẹ́ẹ̀bà ń ṣe sí i. lẹ́yìn ká ṣàdúà lẹ́yìn ká múnú àwọn ewé tánàbí sọ̀sánà máa ló ń gbà tí ń bẹ láyé tí wọ́n tá a mọ̀ káwọn lárúbá tí ká mọ̀ àwọn ewé yẹn máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn aṣan tó kọjá nù ọpọlọ tí ó ta ọpọlọ jí lẹ́yìn rẹ̀ àdúrà báyìí tánàbí ni a máa ṣe kò sí nǹkan mìíràn tá a lè ṣe. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn èèyàn máa ń béèrè jamaa a kì í kámọ́ buhari ṣe lọ ibi tọ́lọ̀ ọ̀fẹ́ yóò sọ̀rọ̀ di mushrik nítorí pé ntẹ́ni ntáwọn ẹni ò ní kápálẹ̀ ń béèrè lọ́wọ́ mo fẹ́ dolówó ẹ fẹ́ dolówó ọlọ́run ní ọmọ ẹbẹ mo fẹ́ kọjá mi ọmọ ta warawara ọlọ́run ní ọmọ ẹbẹ àti gbogbo nǹkan tọ́jú ọmọ báyìí bá lọ gbà kan lè wọ́n ní kápá lórí ẹ̀ èèyàn ti sọ̀rọ̀ ẹ̀ di mùṣírikí o ó ti sọ̀rọ̀ ẹ̀ dọ́ṣẹbọ. ẹlẹ́ẹ̀kanu isti'anatu bil a'mal wal ahwali mahbuba ila Allahi ta'ala wa hadhihi mashru'a bi amri Allahi ta'ala fi qawlihi wasta'inu bis-sabri was-salah. jama'a àwọn àfa àjẹkámọ̀ ìpínlẹ̀ kanu òun náà ni káwa náà ṣe lọ sọ́dọ̀ ọlọ́run a fẹ́ gbà kankan lọ́dọ̀ ọlọ́run a sì fẹ́ kọ́lọ́ ràn wá lọ́wọ́ lórí ẹ̀ káwá wà ránṣẹ́ sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ dáadáa àwọn iṣẹ́ olóore àbí ká wà nípò dáadáa tọ́lọ́run bá fẹ́ràn àwọn iṣẹ́ olóore tọ́lọ́run fẹ́ràn tá a fi béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ hmm, tá a fi nǹkan lọ́wọ́ rẹ̀ hmm, lápẹ̀rẹ̀ nínú àlùkọ́lọ́run sọ pé ìsítàìnù àwọn afa àtàn sọ pé sùúrù ń bẹ̀ yàní al-iman pẹ̀lú ìgbàgbọ́ pé ọlọ́run ó ṣe é kẹwàá lọ ṣe náà fílà síwájú ọlọ́run pé ọlọ́run nǹkan báyìí ni mo fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ àbí kódà èèyàn lè lọ tìláwà Qur'an káka Qur'an ìbáàdà ni kéèyàn wá tìláwà Qur'an bóyá abala kan bóyá sóra kan bóyá eh, jízù kan bóyá hizbu kan bóyá eh, àyà mélòó kan kéèyàn ó pé ọlọ́run

tó yẹ pé ó máa kún ọlọ́run ọba lójú àbí tọ́lọ́run ọba fẹ́ràn wọ́n ṣe ọlọ́run sọ yìí pé fàlàyíká bí sọ̀hún máa gbà wẹ̀ ó tún tún béèrè pé tójú iṣẹ́ kan fún mi ànábì tó ní fàlàyíká bí sọ̀hún ó tún bí lẹ́ẹ̀kẹta ànábì ní fàlàyíká bí sọ̀hún ó ní fa ìnáhù láìsà kàmítlẹ̀ ó ní torí pé ààwẹ̀ tí mo ní kọ́ ọmọ gbà yìí kò sírù ránṣẹ́ olóore tọ́lọ́run ọba tó kọ́nà lójú tó tó ààwẹ̀ èèyàn lè fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ó fẹ́ kọ́ lọ́run ràn lọ́wọ́ lórí nǹkan kan gbà ààwẹ̀ láti béèrè orí lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni sọdakọt ká ta ọrẹ ẹ lè tọrẹ fáwọn aláìní ẹ lè tọrẹ fáwọn ẹni ọlọ́run pé àwọn àfáàrí fẹ́ pé tọ́lọ́ ni wọ́n jókòó tì wọ́n ń ṣe wáàsí wọ́n ń kọ́ mọ́ ń kí wọ́n ń dáwọn èèyàn wọ́n ń darí àwọn èèyàn sọ́dọ̀ ọlọ́run ẹ lè ràn wọ́n lọ́wọ́ àwọn aláìní rèé wọn ò ní tó ẹ lè ràn wọ́n lọ́wọ́ ilé ọlọ́run ni wọ́n ń kọ́ lọ yìí ẹ lè lò wọ́n lọ́wọ́ ilé ẹ̀kọ́ tọ́lọ́run lélẹ̀ ẹ lè ràn wọ́n lọ́wọ́ gbogbo eléyìí tẹ́ ẹ bá ṣe ojú ọ̀nà náà ọba lè ṣe sí i ẹ lè fi wá àránṣẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba àlekẹ́ọ́lá ó pọ̀ síbẹ̀ eléyìí ò ní díẹ̀ nínú ọ̀rọ̀ al jama'a ẹ wà wá àránṣẹ́ sọ́dọ̀ ọlọ́run ọba jù lásìkò tá a tún wáyé tó jẹ́ wípé ọ̀rọ̀ covid ń dayé láàmú ọlọ́run o abẹ́ bá wọn kájọ máa bí ọlọ́run ọba tí máa ràn yàn lọ́wọ́ kọ́ràn án lọ́wọ́ ọlọ́run ọba ní iyyaka na'budu wa iyyaka nasta'in a máa lérí lójoojúmọ́ pé ọlọ́run wọ́n la lérí pé láà máa wọ́n láti máa wá ránṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run dákun mọ́ṣáà wà wá ṣe ọlọ́run dákun ìjọsìn jẹ́ wọn rọrùn fún wa o ọlọ́run jẹ́ àmọ̀dodo lódodo ká lè tẹ̀lé jẹ́ àmọ̀rọ́nirọ́ ká lè jìnà sí i hada alaykum wa rahmatulahi wa barakatuh.